bí ìròyìn tó ń lọ nígboro náà bá fi jẹ́ òótọ́ a jẹ́ pé ó ṣeé ṣe kí àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ orílẹ̀-èdè yìí tí wọ́n ń pè ní Department of State Service DSS kí wọ́n tún gbé gbajúgbajà ọmọ Yorùbá ni tó jẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn àti olóṣèlú kódà tó ń díje du ipò ààrẹ orílẹ̀-èdè láti nǹkan bí ọdún mẹ́jọ sẹ́yìn èèyàn kọ́mrèdì Ọmọyẹlé Sowore pẹ̀lú bí wọ́n ṣe ní àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ àtijọba Nàìjíríà wọ́n ń ṣọ́ ọkùnrin náà gidigidi lórí pé bóyá ó wà lára àwọn tí wọ́n fẹ́ lò láti dìtẹ̀ gbàjọba lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti láti dá wàhálà sílẹ̀ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà ẹ rántí wípé lọ́sẹ̀ tó kọjá yìí ìní kọ́mírèdì Ọmọyẹlé Sowore tó jẹ́ olùdíje fún ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú AAC lọ́dún tó kọjá kí ló máa kéde lórílẹ̀-èdè Amẹ́ríkà tó wà yìí pé òun rí àṣírí pé àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ wọ́n fẹ́ gbé òun ní kété tó ń bá wá sí Nàìjíríà lórí ìwọ́de tí àwọn fẹ́ ṣe ìtànpè ní fearless in October tí ó bẹ̀rẹ̀ lọ́jọ́ àkọ́kọ́ nínú oṣù kẹwàá ọdún 2024 tá a wà yìí bó tilẹ̀ jẹ́ pé Sowore kéde pé ń wá òun tó sì fi àtẹ̀jáde tí àwọn àtẹlẹmúyẹ́ tó fi ránṣẹ́ sáàrin ara wọn pé ní kété tó bá ti rí òun nìkan gbé òun bó tilẹ̀ jẹ́ kó fi síta níṣẹ́ lọkùnrin náà kò mà tó bẹ̀rù kó mà tó wá sí Nàìjíríà láti Amẹ́ríkà tó wà bó sì ṣe dé pápákọ̀ òfurufú Muritala Mohammed International Airport tó wà lágbègbè Ìkẹjà ní ìpínlẹ̀ Èkó lọ́jọ́ àìkú ti ṣe ọjọ́ Sunday ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹsàn-án tá a wà yìí ń làwọn ẹ̀ṣọ́ ààbò tó ń rí sí ìwọlé jáde lórílẹ̀‐èdè yìí ní pápákọ̀ òfurufú ìyẹn immigration iná màá ti kíṣòwò rẹ̀ mọ́lẹ̀ tán gbé e tó sì gba ìwé ìrìnnà yan passport lọ́wọ́ ẹ̀ lẹ́yìn bíi wákàtí kan tí ariwo ńlá ti sọ náà máa padà fi ṣòwò rẹ̀ sílẹ̀ nígbà táwọn ọmọlẹ́yìn ẹ̀ tán ya bò wọ́n tó sì fi sílẹ̀ ṣùgbọ́n bó tilẹ̀ jẹ́ pé ṣòwò rẹ̀ ó ti wà nínú ilé ẹ̀ tó ti ń jayé ọlọ́ba ṣùgbọ́n o tí àṣírí sì tú pé àtẹ̀jáde tí àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ fi ránṣẹ́ sí àárín ara wọn tí Sowore fúnra ẹ̀ fi síta ipe kí wọ́n gbé ipe wọn àti ìgbàgbé ẹ̀ o wọ́n sì ń ṣọ́ ìrìn ẹ̀ lọ́wọ́ lẹ́sẹ̀ tó sì ṣe é ṣe pé wọ́n tún gbé e láìpẹ́ láì jìnnà kó tó di pé ìwọ́de ọjọ́ àkọ́kọ́ nínú oṣù kẹwàá ìyún tí wọ́n ń pè ní ọjọ́ òmìnira Independence Day kó tó di pé ó dé